kábíyèsí olùwọ́ọ́ ti ilẹ̀ èwò ní ìpínlẹ̀ ọ̀sùn ọba abdulrasheed adéwálé àkànbí ti ìlú àkọ́kọ́ ìlútẹ́lò the first ó máa ti sọ̀rọ̀ lórí ẹ̀sùn tí kábíyèsí àrólé oòdùà ọọ̀ni ilé-ifẹ̀ ọba babátúndé ẹnìtàn adéyẹyè ògúnwùsì ọ̀jájá kejì ọ̀jájá the second ó máa ti sọ̀rọ̀ lórí ẹ̀sùn tó fi kàn án tí olúwo sì jẹ́ kó dìímọ̀ yìí pé òpùrọ́ ni kábíyèsí o àti wípé gbogbo nǹkan tí kábíyèsí ló ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì kò sí èyí tí ó ṣẹlẹ̀ níbẹ̀ kì í ṣe ìròyìn mọ́ pé àárín olúwo àti ọ̀ni ògún régí rárá kódà àwọn méjèèjì ò gba tira wọn tó sì jọ pé òǹkàlùkù máa ń ṣe nǹkan tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ní bó tiẹ̀ jẹ́ pé ìpínlẹ̀ ọ̀ṣun kan náà náà wà ìpàdé ìgbìmọ̀ lọ́balọ́ba kan náà èyí tí ọ̀ni jẹ́ alága àwọn iná sì jọ ń ṣe ṣùgbọ́n táwọn méjèèjì tí wọn kì í fẹ́ bára wọn ṣe tàbí ra wọn sójú ṣáò lásìkò tí ọ̀ni tó ń tú àṣírí tó ṣẹlẹ̀ láàrin wọn àti olúwo ẹni kábíyèsí ló máa sọ̀rọ̀ lásìkò táwọn kan ṣàbẹ̀wò sí tán sì ń pàrọwà sí pé gẹ́gẹ́ bí kábíyèsí ṣe jó níwà rẹ̀lẹ̀ àti alálàáfíà èèyàn tó ń báwọn èèyàn parí ìjà kó parí ìjà òun àtolúwo ọ̀ọ́ni ni ní táwọn èèyàn mọ̀ ní pòun ti gbèrú gbèsè bẹ́ẹ̀ ó lóun ti nawọ́ ọ̀fẹ́ sí olúwo ṣùgbọ́n olúwo ìní kò nawọ́ ọ̀fẹ́ sóun padà kábíyèsí ni pẹ̀lú bí ipò òun ṣe tó òun ti gbéra kúrò láàfin ilé Ifẹ̀ tóun wà lọ sí ààfin Ìwó láti lọ kí olúwo láti parí wàhálà náà ṣùgbọ́n tó ní olúwo yẹ̀yẹ́ òun ni ó ní kódà àbùkù fi kan òun níṣẹ́ náà ló ṣe òun bí ẹni pé ìgbẹ́ lòun tó sì ní ẹsẹ̀ òun tòrótò ni Ọọ̀ni wa ni báwọn èèyàn bá ní kóun tún lọ bá Olúwo parí ìjà tóun tó lọ síbẹ̀ ó ní ṣé kò tó ní fi ojú òun rí rẹ́dẹ̀rẹ́dẹ̀ tó fojú òun rí lákọ̀ọ́kọ́ níṣẹ́ lọ̀rọ̀ máa ń jànà ìran ẹtí ló sì ń bí àwọn ọmọ Yorùbá pé báwo ni Olúwo yóò ṣerú nǹkan bẹ́ẹ̀ sí Ọọ̀ni tí ọ̀pọ̀ èèyàn gbàgbọ́ pé òun ni olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá tí ó sì sọ pé kò yẹ kí Olúwo kò ṣerú nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tí olúwo tó ń fèsì nínú àtẹ̀jáde tí agbẹnusọ ọ̀gbẹ́ni Ibrahim Ali tó fi síta ètò tẹlifíṣàn Yorùbá tó tọ́ lọ́wọ́ kábíyèsí ni irọ́ ni Ọọ̀ni ń pa o ó ní kò sí irú ẹ̀ tó ṣẹlẹ̀ láéláé ó ní Ọọ̀ni ò tiẹ̀ dé ààfin òun rí látìgbà tó ti jọba níbi pé òun yóò wáyé ẹ̀yẹ́ ò ní fún ìdí èyí kẹ́nikẹ́ni kó má ṣe gba ọ̀rọ̀ tí Ọọ̀ni sọ gbọ́ ṣùgbọ́n tó wàá jẹ́ kó di mọ̀ o wípé láìpẹ́ láì òun náà yóò fèsì lórí ẹ̀sùn tí Ọọ̀ni fi kan òun ní ẹ̀kúnrẹ́rẹ́.